mo mà fẹ́ràn kí n máa bẹ́gbọ́n mi sùn o ẹ̀gbọ́n mi gan fúnra lára rẹ̀ gan sì fẹ́ràn láti máa bá mi sùn. mi ò lè káyé ìgbà tẹ́mi àtẹ̀gbọ́n mi tá a ti bára wa sùn n ò lè kà rárá. pé mo kọ́kọ́ mọ obìnrin nílé ayé mi ẹ̀gbọ́n mi làkọ́kọ́ tí màá kọ́kọ́ ti nǹkan ara mi bọ ojú ara rẹ̀. ẹ̀yin èèyàn mo rò pọ́rọ̀ mi ti yé yín. ah mo fẹ́ràn kí n máa bá ẹ̀gbọ́n mi sùn púpọ̀ ẹ̀gbọ́n mi náà sì fẹ́ràn kó máa bá mi sùn vice versa ni ẹ̀gbọ́n mi fẹ́ràn kó máa ti nǹkan bojú ara ó fẹ́ràn masturbation lọ́pọ̀lọpọ̀ kò sí tí ẹ̀gbọ́n mi ò lè ti bojú ara rẹ̀ mo ní à ẹ̀gbọ́n mi ilé ọkọ lẹ wà yìí èèwọ̀ ní gbogbo kínní ṣùgbọ́n mi ò tún ní mọ tí ó bà lé mi tátùn fi jọ ní nǹkan papọ̀ láì ṣe lọ́kọ-láyà ẹ imagine ẹ̀gbọ́n àtàbúrò for that matter ẹ jọ níbi tọ́rọ̀ dé yìí ẹ fi orúkọ bò mí ní àṣírí nítorí pé n kò fẹ́ wàhálà fẹ́gbọ́n mi àtọkọ ẹ̀ rárá ọ̀rọ̀ tí mo fẹ́ sọ jẹ́ nǹkan tó gba omijé lójú mi lójoojúmọ́ tó ń pa mí lẹ́kún tó fún mi ní ọgbẹ́ ọkàn ọmọdún méjìdínlógún ni mo wà tí èmi àti ẹ̀gbọ́n mi ta ti ń bára wa láṣepọ̀ nígbà tèmi jẹ́ eighteen years ẹ̀gbọ́n mi jẹ́ twenty one years ọmọ kọkànlélógún mo nífẹ̀ẹ́ ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi náà sì nífẹ̀ẹ́ mi tó bẹ́ẹ̀ gẹ́ gẹ́gẹ́ bí ìfẹ́ láàrin ẹ̀gbọ́n àti àbúrò mo fẹ́ lè wí pé ìyá tó bí wa lọ́mọ òun ló ba ayé wa jẹ́ dà báyìí nítorí pé a ò ju méjì lọ lọ́wọ́ ìyá wa lóòótọ́ wọ́n ṣojúṣe wọn o gẹ́gẹ́ bí abiyamọ o ṣùgbọ́n wọn ò ráyè bó ti wulẹ̀ kó mọ láti mójútó wa rárá àti rárá ọmọ ọdún kẹrìnlá ni mo wà nígbà tí ìyá mi ti kọ bàbá mi sílẹ̀ láìsí pé bóyá bàbá mi ṣẹ̀ wọ́n nípa pé bóyá wọ́n já àbí kankan iṣẹ́ ló déédé bọ́ lọ́wọ́ bàbá mi kò sì sówó lọ́wọ́ wọn mọ́ bàbá mi fìgbà kan rí jáde rí tó lówó lọ́wọ́ dáadáa iṣẹ́ ló bọ́ lọ́wọ́ bàbá mi tó fi ń bá iléeṣẹ́ MTN ṣiṣẹ́ lọ́dún náà lọ́hùn-ún nígbà tí ìyá wa sì ń ṣiṣẹ́ nọ́ọ̀sì ní lute ọ̀pọ̀lọpọ̀ ló máa mọ lóòtù nílùú èkó bóyá ogun ayé wá ní o àbọ̀ àfọwọ́fà àwọn òbí wa ní o ẹ̀gbọ́n mi fẹ́ràn láti máa bá mi sùn púpọ̀ mi ò mọ̀ díẹ̀ èmi náà sì rè èmi a máa gbádùn àwọn eré tẹ̀gbọ́n mi ń bá mi ṣe yìí nígbàkigbà tèmi àtẹ̀gbọ́n mi bá jọ wà nínú ilé. a ìṣẹ̀lẹ̀ yìí ó jẹ́ nǹkan tó bà mí nú jẹ́ to this day tó jẹ́ pé mò ń wá ẹni tí wọ́n sọ ẹ̀dùn ọkàn yìí mi fún mi ò lè káyé ìgbà tẹ́mi àtẹ̀gbọ́n mi tá a ti bára wa sùn wọn ò lè kà rárá àmọ́ ohun tí mo mọ̀ tó dá mi lójú ni wípé lọ́jọ́ tí mo pé eighteen years gangan ni èmi àti ẹ̀gbọ́n mi kọ́kọ́ bára wa sùn fún ìgbà àkọ́kọ́ àmọ́ bọ́rọ̀ náà ṣe rí rèé ọ̀rẹ́kùnrin ẹ̀gbọ́n mi boyfriend òun ló ba yí ẹ̀gbọ́n mi jẹ́ ìyá wa rèé kò ráyè mójútó wa iṣẹ́ iṣẹ́ iṣẹ́ ìṣá náà ni ní gbogbo ìgbà àfi bí àfiṣe bàbá tí ó mójútó wa ó ti kọ bàbá wálẹ̀. nígbà tí mọ́mi wa ra fóònù fún ẹ̀gbọ́n mi kán lè máa rí wa bá sọ̀rọ̀ kán lè máa rí wa pè. ẹ̀gbọ́n mi a máa fi fóònù yìí bá boyfriend rẹ̀ yìí ọ̀rẹ́kùnrin rẹ̀ yìí sọ̀rọ̀ lálàálẹ̀ ṣùgbọ́n gbà tó yá ẹ̀gbọ́n mi kàn yí padà ni ó wá di sex chat pẹ̀lú ẹ̀gbọ́n mi lálálẹ́ ẹ̀gbọ́n mi a bá boyfriend rẹ̀ yìí chat débi wípé wọ́n á máa ti nǹkan bora wọn lára dàtí lójú ara ẹ̀gbọ́n mi a máa masturbate dé a máa bọ́ra sí òhò ah wọ́n máa ti kinní mi ò fẹ́ fi gbogbo ẹnu pé wọ́n máa ti bojú ara wọn. ìgbà mìíràn ẹ̀wẹ̀ ìgbà mìíràn ẹ̀wẹ̀ ní dédé aago kan ságo kan àbọ̀ lóru ni ẹ̀gbọ́n mi àti boyfriend wọn yìí a máa bára wọn sọ̀rọ̀ àmọ́ ọjọ́ kan wá wà ẹ̀gbọ́n mi rò pé mo ti sùn mo sì ń wo ẹ̀gbọ́n mi bó ṣe bọ́ra sílẹ̀ tóun àti boyfriend wọn tán sì ń gbádùn ara wọn. kì í ṣe pé mi ò ní yàrá tèmi o mo kàn fẹ́ràn láti máa wà pẹ̀lú ẹ̀gbọ́n mi ni nítorí pé èmi àtẹ̀gbọ́n mi náà làkúkú máa ń wà nílé ìgbà tí ìyàwó òráyè ti wá. àmọ́ ọjọ́ burúkú èṣù gbomi mú ọjọ́ tẹ̀gbọ́n mi ọjọ́ tẹ̀gbọ́n mi bá mi sùn pé mo kọ́kọ́ mọ obìnrin nílé ayé mi ẹ̀gbọ́n mi yìí ni mo kọ́kọ́ fi nǹkan ọmọkùnrin mi sí ojú ara rẹ̀ látijọ́ náà ni mo ti fẹ́ràn kí n máa bẹ́gbọ́n mi sùn láyé mi ò rí bákan náà mọ́ à ọ̀rọ̀ mi yìí ní agbára débi wípé mi ò mọ bí mo ṣe lè ṣàlàyé ẹ̀ fún yín mo máa fẹ́ràn kí n máa bẹ́gbọ́n mi sùn o ẹ̀gbọ́n mi gan fúnra lára rẹ̀ gan sì fẹ́ràn láti máa bá mi sùn ká ní ìyá tó bí wa gan wá ní àkíyèsí ni ká níyà wá wà observant ó yẹ kó ti ká wa láìmọye ìgbà nítorí pé kí ni ọjọ́ kan wà tó jẹ́ wípé mọ́mì wa dé nídàájí ní òwúrọ̀ kùtùkùtù tí wọ́n bá èmi àti ẹ̀gbọ́n mi ní ìhòhò lórí bẹ́ẹ̀dì ṣùgbọ́n ìyá mi ò tiẹ̀ sọ á lẹ́nu nítorí pé wọ́n kàn mọ̀ pé a kàn fẹ́ràn láti máa sùn ní òhò ni láì wípé ìjọ́ yìí ni èmi àti ẹ̀gbọ́n mi bára wa sùn tó fi jẹ́ pé a ní ìhòhò ọjọ́ yìí jẹ́ ọjọ́ burúkú èṣù gbomi mu púpọ̀ torí pé ọjọ́ ìbí ni tí ò ń ṣe nǹkan tí màá gbàgbé nílé ayé mi ẹ̀gbọ́n mi jáde pẹ̀lú boyfriend wọn lọ́jọ́ yìí lọ́jọ́ ìbí mi yìí mo ti yó ẹ̀gbọ́n mi sì ń bá boyfriend wọn chat gẹ́gẹ́ bó ṣe máa ń ṣe lóru ọjọ́ yìí ṣùgbọ́n nígbà tí ara ẹ̀gbọ́n mi dìde tán débi pé kò lè mú mọ́ra mọ́ ó wo ibi tí mo wà tó sì rí mi pé mi gan mi ò tí ì fi bẹ́ẹ̀ sún mọ́ra níṣẹ́jú àyá lẹ́gbọ́n mi wọ́ mi mọ́ra ohun tí mo mọ̀mọ́ nìyẹn o ó mú ọwọ́ mi ó tì í bọ ojú ara ẹ̀ ó sì mọ́wọ́ mi kejì ó gbé sórí ọyàn ẹ̀ ohun tí mo rí mọ́ rèé o ọjọ́ ìjẹ́jọ́ ìbànújẹ́ fún mi ní ọ̀pọ̀lọpọ̀ mo sì jókòó mo dá jókòó mo bẹ̀rẹ̀ sí sọkún kíkorò àmọ́ lẹ́yìn ìgbà yìí ẹ̀gbọ́n mi ò fi mí lọ́rùn lẹ̀ bẹ́ẹ̀ náà lèmi náà sì fẹ̀gbọ́n mi lọ́rùn lẹ̀ nítorí pé èmi àtẹ̀gbọ́n mi yìí nìkan náà la máa ń wà nulé mo sì fẹ́ràn láti máa bá wọn sùn ọ̀rọ̀ tí mò ń sọ yìí ìbànújẹ́ ọkàn ni mo fi ń sọ ohun tó ṣe mí ní kàyéfì rèé ẹ̀gbọ́n mi bẹ̀rẹ̀ sí misbehave sí boyfriend rẹ̀ yìí débi wípé ó kọ boyfriend yẹ lójijì ó lóun ò fẹ́ mọ́ mo ní àǹtí mi ṣé kò sí àǹtí mi dá mi lóhùn ó ní mo ń fẹ́ láti kàn fi mú ìfẹ́kùfẹ́ ara mi ṣẹ ni ẹ̀gbọ́n mi máa fẹ́ràn masturbation o ó máa fẹ́ràn ẹ̀ lọ́pọ̀lọpọ̀ o anything in sight kò sí nǹkan tí ẹ̀gbọ́n mi bá fojú ẹ̀ rí báyìí tí ò lè ti bójú ara ẹ̀ bóyá ogun ayé ni bóyá ọ̀fà ni bóyá ègún randíran ni mi ò tiẹ̀ lè sọ pẹ̀lú ìbànújẹ́ ọkàn ni mo fi ń wí ọ̀rọ̀ yìí síta. ó jẹ́ àṣírí fún mi mi gbọ́dọ̀ lù síta ìdí rẹ̀ tí mi ṣe gbọ́dọ̀ dárúkọ mi tàbí àǹtí mi tàbí boyfriend àǹtí mi àbọ́kọ ẹ̀. ọ̀rọ̀ yìí mo kàn ń mu mọ́ra ni àmọ́ ọ̀rọ̀ yìí ò jẹ́ ń lọ wájú kò jẹ́ ń lọ ẹ̀yìn torí gbogbo ìgbà tí n bá ti rò ó ìrẹ̀wẹ̀sì àdébọ́kàn mi ló ń bà mí nínú jẹ́. bí mo ti ń bá a bọ̀ ẹ̀gbọ́n mi fi boyfriend rẹ̀ yìí sílẹ̀ nítorí tó ti mọ̀ wípé gbogbo ìgbà ni mo kúkú máa ń bọ̀ òun sùn ṣé lèdùmarè lè dáríjì mi báyìí bí? mo mọ̀ pé lóòótọ́ kì í ṣe ohun tó dáa àmọ́ gbogbo ìgbà tèmi àtẹ̀gbọ́n mi bá ti wà nù ilé tá a bá tí ìjọba ara wa sùn ara wa méjèèjì ò kì í balẹ̀. kódà kí n sá fún ẹ̀gbọ́n mi títí kí n sá wọ yàrá mìíràn lọ ẹ̀gbọ́n mi á lé mi wá bẹ́ẹ̀ yóò bá mi sùn. bí aago kan àbídàjí kùtùkùtù lẹ́gbọ́n mi á máa bẹ̀ mí ni yóò máa fọwọ́ pa mí lára tí yóò máa promise mi láti fún mi lówó òun máa gbé mi jáde òun máa ra nǹkan fún mi òun máa tọ́jú mi pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bẹ̀ màá tún gbà sí lẹ́nu láti bá nìkan pọ̀ again and again and again gbogbo nǹkan yìí jẹ́ n tó máa ń bà mí lọ́kàn jẹ́ lọ́pọ̀lọpọ̀ nígbàkigbà tí n bá ti rántí èmi àtẹ̀gbọ́n mi ti ń láṣepọ̀ ìbọ̀ tí mi ò bá fi kún tí wọn ò sì yọ kúrò ó ti tó ọdún mẹ́jọ báyìí kódà gbogbo ìgbà tí mo wà ní skul gan lẹ̀gbọ́n mi máa ń wá ọ̀nà àti rí mi tí yóò ti iléèwé rẹ̀ wá bá mi gangan níbi tí mò ń gbé torí ká lè ní nǹkan pọ̀ yìí náà ni. ìgbà míì tí n bá ní mo tiẹ̀ ti ń bọ̀ wálé ni ẹ̀gbọ́n mi yìí yóò wálé nítorí mi kódà kó ní ẹ̀záàmù lọ́la yóò pa ẹ̀záàmù ẹ̀ tì yóò wálé lórí pé ká lè jọ ní nǹkan papọ̀. ọ̀rọ̀ yìí tojú sú mi gbáà ohun tó wá yà mí lẹ́nu jù wá ni wípé gbogbo ìgbà tọ́gbọ́n mi bá fi lè rí obìnrin pẹ̀lú mi wàhálà gidi wọ́ọ̀ gidi ogun gidi ni ni ó gbé tì mí kò tiẹ̀ gbà kí n ní girlfriend látàárọ̀ dálẹ́ bóbìnrin wá mi wálé mo sọ fún ẹ̀gbọ́n mi yìí mo sọ fún àǹtí mi mo ní àǹtí mi a lè fẹ́ra ọmọ ìyá ọmọ bàbá ni wá mo sa gbogbo pá mi púpọ̀ nípa pé ká lè jáwọ́ nínú ìwà ẹ̀gbin yìí ṣùgbọ́n bí mo ṣe tiraka lórí ẹ̀ pàbó náà ló já sí tí n bá fárígá pé kinní mi ò ní ṣe lénìí lọ́gán tí ẹ̀gbọ́n mi bá ṣe tó bá tó bá ṣe mistake fi ìhòòhò rẹ̀ hàn mí báyìí a tún jọ ní nǹkan kan pọ̀ ni a tún jọ bára wa sùn. gẹ́rẹ́tẹ̀gbọ́n mi pé thirty years tèmi pé twenty seven ẹ̀gbọ́n mi pàdé ọkùnrin kan tí wọ́n jọ nífẹ̀ẹ́ ara wọn gan débi wípé wọ́n fẹ́ ara wọn sílé. lẹ́yìn oṣù kẹta tẹ́gbọ́n mi ṣègbéyàwó lẹ́gbọ́n mi bá ṣàdédé pè mí ló dárúkọ mi lọ sálálú ló lóun ti míìsì mi mo ti rò pé ọ̀rọ̀ ẹ̀gbọ́n àtàbúrò ni ó sọ ni pé ṣàdédé ló lóun bọ̀ òun fẹ́ wá síbi tí mò ń gbé ẹ ìmájí ẹni tó ti wà nílé ọkọ tó tún ń sapá láti tún bá mi sùn again mo wá láti máa wí fún àǹtí mi pé àǹtí mi ilé ọkọ lẹ wà yìí èèwọ̀ leléyìí ṣùgbọ́n mi ò tún mọ̀ gbà tẹ́mi tún gùn mi tá tún débi wípé a tún jọ ní nǹkan papọ̀ èyí ló ń mú mi ló ń fún mi ní ìrònú lọ́sàn-án lóru tí n bá sọ fún ẹ̀gbọ́n mi pé mi ò ṣe mọ́ mo mọ ohun tó lè ṣe mo mọ ohun tí ò lè ṣe mo sì mọ ohun tó lè ṣẹlẹ̀ sí. torí pé ọ̀pọ̀lọpọ̀ gbàlá máa lérí sí mi pé ah tí mo bá kọ̀ tí bá bóun ní nǹkan pọ̀ mọ́ nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí lòun máa ṣe fún mi. àdẹ̀tún wá ju méjì lọ lọ́wọ́ òbí wa mi ò gbàdúrà kí láburú kó ṣẹlẹ̀ sẹ́gbọ́n mi ìgbà míì yóò tẹ́sítì mi lórí fóònù tí yóò dárúkọ mi pé ah lágbájá lágbájá I miss you so much. ọkọ mi ò lè handle mi dáadáa bí wọ́n ṣe ń ṣe é. gbogbo ìgbà mo máa ń sì fẹ́ ṣàfẹ́rí rẹ̀. mo ní ẹ̀gbọ́n ìwà dọ̀tí ìwà burúkú gbà ní ìwà tí wọn ò gbúdọ̀ bá wí etí mẹ́ta ò gbúdọ̀ bá wa gbọ́ ọ. ẹ jọ ẹ pa kínní ẹ ìrèsí ẹ kúrò ní máìndì yìí èmi náà mo ní I have my own future ahead of me irú kínní yóò lè possible mọ́ ṣé mo wí pé èmi gan-an mo ní girlfriend tèmi tèmi àti ẹjọ́ wà àbí bó o ní ká ti gbọ́ pọ́mọ ìyá méjì wọ́n ń bára wọn sùn ẹ fi ọ̀rọ̀ mi ṣàríkọ́gbọ́n o ẹ fọ̀rọ̀ mi ṣàríkọ́gbọ́n ọlọ́run má jẹ́ arádánwò